الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفاعل يجني عليه أو انتهاء الكتاب سوى أفضل الأعمال لما فيه من المشقة العظيمة التي قد تصل إلى فضل الروح في سبيل الله الجهاد في سبيل الله كما تجهاد سجوانا طلون ربك من أفضل الأعمال ستلور فقاء لما فيه من المشقة العظيمة تسجوري بين الطيب آه ìnira ń bẹ ń bi kéèyàn fẹ́ ní kó fowó kó fi pò kó fi gbogbo eléyìí lẹ̀ nítorí ọlọ́run torí tẹ̀sán ọlọ́run èyí ò rújú ni pé ìnira ńláńlá bẹ́ẹ̀ o ẹni ọba wa lè fara mọ́rù ìnira ńláńlá yìí àjẹ́ pé kò tọ́lọ́ ń tọ́jú kalẹ̀ fún náà àti ládàá ọ̀gbọ̀dọ̀ tóbi o. aláàbí kan tẹ́sílù ilẹ̀ abẹ́bílẹ̀ rúù fi sọ̀bí ilẹ̀ dá. nǹkan pè ní jihadu ní tí kọ́dọ̀ lè la ẹ̀mí yàn lọ. ó la owó yàn ó la dúkìá ó la ẹ̀mí yàn lọ. ولما فيه من الخير العظيم من نشر دين الله ودخول الناس فيه ودفع أذى الكفار عن المسلمين ara ń tí jihadu fi lọ́lá púpọ̀ lọ́dọ̀ ọlọ́run òun tó ní pé oore ń bẹ́ńbẹ́ lẹ́yìn tó pọ̀ jù ọ̀pọ̀ púpọ̀ àwọn oore tó ń bẹ́ńbẹ́ ni pé yọjẹ́ sin ọlọ́run ọ̀fọ́ká ìgbìmọ̀ bá ti fẹ́ dẹwọ́ bo ẹ̀sìn ọlọ́run ètò wọn ti fẹ́ jáwọn èèyàn ọ̀rẹ́sìn ọlọ́run sìn àyè ó lè gbà wọ́n nígbà wọn bá rẹni tí ó gbìjà wọn nígbà wọn bá rẹni tí ó gbà èé ṣe tẹ̀sí báwọn àṣẹ ọlọ́run ọ̀fọ̀n ká àwọn èèyàn máa rí ọlọ́run sìn gbogbo ìtawà náà rí sìn látàrí rí sìn ní ọ̀wọ̀n lónìí àwọn kan ló di ẹ̀ o àwọn olóyìí ààrẹ lákòókò jàmá ọ̀làwọ̀sọ̀ hajj anabu Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n gbalẹ́ ẹni wọn gbọmọ ẹ wọn pọmọ ẹ wọn pàyàwó rẹ ẹni wọn gbẹmí jẹ náà lórí pé wọn ní la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. ودفع هذا الأذى الكفار من المسلمين عن المسلمين ara nfaani tí ń bẹ ń bi kájáde kágbìyànjú lójú ọ̀nà sọlọ́ọ̀ yẹn pé ní àwọn kèfèrí bá fi fẹ́ máa fara ní mùsùlùmí a máa fi jihadu búlọ̀kù rẹ̀ náà pé kì í sàwọn nìkan o ẹ bá rò pàgbára yín káwọn wọn léèyàn o àwa lè yan wọn o gbogbo àwọn nǹkan wọ̀nyí láǹfààní ọba ní nǹkan kan tí Islam nílò lára rẹ̀ láti fi rìn sin Ọlọ́run lọ́wọ́ wọn kò rú sẹ́yìn o alifawa àwọn àǹfààní tí arímúnú tá kà ní. الأولى على فقاء عظم منزلة الجهاد في سبيل الله بجهاد سجون صلوم بتتو لولوم أرنو آية القرآن أرنو حديث النبوة محمد صلى الله عليه وسلم الثانية إليك أن الجهاد من أفضل الأعمال إنه ستلولا ونلا دقوا لولوم ọ̀nà jihad tá ń sọ̀rọ̀ rẹ̀ náà afáàlìkà ẹlẹ́kẹta anáwó sábàbọ́n lè nàjà sí mìnàjà inú ọ̀nà téèyàn sì fi là ònà náà ẹ̀yìn òfin ní dọ́mà náà yóò fi dọ́mà àlìjánnà ọ̀nà pàtàkì ní jihad o wàdí kàlánà nàbí ní kò sí ẹsẹ̀ lọ́lọ́ ọ̀sọ̀lá kan ní mú sódò ọ̀nà ọlọ́run kí ni ó tún dóró ẹsẹ̀ bẹ́ẹ̀ èyí òun náà ń fẹ́ hàn wá pé inú tó lè la ìyàpọ̀ ìyá náà òun ni ẹ̀yìn ó gbìyànjú sójú ọ̀nà tọ́lọ̀ pẹ̀lú gbogbo tí ọba nílò lára ẹ̀ ìwà mọ́ta jẹ́ kí eléyìí náà kò yé wa kí lílo ọ̀yọ́rọ̀ fún wa olówó sì gbà ní ẹ̀sìn ọlọ́run máa ní. ká tó dìde lónìí fẹ́ pàkíyèsí wa sí nǹkan kan ọ̀làdú pé o ti fẹ́ máa wọ́pọ̀ torí ẹnìkan tó bí mi lánàá àwọn àlùfáà wa kan pè mí lánàá pé àwọn kan kó nǹkan kó nǹkan báyìí wá ọ̀dọ̀ àwọn akélémi náà rí sí o mo sì rántí pé ní ọdún yìí náà èèyàn ká àti méjì náà tó ti ń béèrè ọba ìṣòrí báyìí ọ̀dà akápàkíyèsí jẹ́nẹ́rálẹ̀ lómi ní o tún ìrà àǹfààní ńbẹ kí ni ìbéèrè náà ni pé ọlọ́wọ́n san inú tó dáa ni inú tí ó dáa tó yá máa rí láwùjọ mùsùlùmí ẹnu ibi tí ọba wa kù díẹ̀ tó yá béèrè bó lọ́lọ́run fi àṣẹ gan-an òun lọ́gán kù òun ni ká gbọ́ pọ́nmọ́ àyà wa mùsùlùmí kan ní ṣòro àwa kéde pé ìdákun ọ̀rẹ́ bọ̀dá lámọ́yé o ọ̀rẹ́ sísá làkàṣègbè o àbí ìyá ẹni báyìí àbí bàbá rẹ o kọ́dà yìí mílíọ̀nù báyìí ni wọ́n ní wọ́n ní èdè ìwé ìtọ́jú rẹ o ẹ̀yin ọba ní kọ́ràn lọ́wọ́ o aláì àtàdáadá ni ìgbẹ́ tí ọlọ́ni ọmọ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run fún mi ládàá o. a pe àwọn èèyàn jọ fún ìṣòro rẹ nìkan pàtàkì jùlọ èyí tí mo ní kọ́mọ̀ èyí tí wọ́n ń béèrè fún ọ̀rọ̀ ààrẹ lọ́mọ́ta wo gbogbo aláàrẹ sàn ọ̀rọ̀ máa jà wà lórí ìjọ káwá pé gbogbo èèyàn gbọ́ mùsùlùmí àbẹ́lómìn náà bẹ̀rẹ̀ dákun èmi lé wọn ti báyìí wọn níbi o mo tírítímẹ́ǹtì yìí o àwọn èèyàn wa ń dáwó sẹ́mi pé kò sígbà tí wọ́n mọ̀gbà tó wó yìí pé ẹ̀yin tí ẹ̀ ń gbowó iná lẹ́yìn mọ̀ pé á iye ká béèrè ó ti ṣe kí ni ó ti pé kódà àwọn ẹlòmíràn ti máa gbé fún update yá ó di iye báyìí o àṣà dáadáa lèyí ò náà transparent kọ́dà bàbá náà ń gbowó tó lọ́ọ̀ náà àwọn yorùbá níbọ̀ bá ní ọlọ́run yọ bí èèyàn náà ṣe kí ni yọ̀ọ̀yọ̀ kọ̀ láì sí èèyàn kó àpò ìyàwó ó di ẹ báyìí o ǹjẹ́ ẹ bá dìbò ikú pé ẹ̀kẹ́dẹ̀ kò ti pé èyí wọn ó fún àwọn èèyàn náà ní akin bọ́bá dìgbà ní ìbẹ́lómi bá tún pè wọ́n yá tọ́ba ti pé owó lè ti pé torí pé ntí ìṣòro ọmọ ànábì ádámù ẹnìkan lè tàn ní a bá rí yín gbọ́ lójú kan ẹ̀jẹ̀ wọn tó gbọ́ òní àmọ́ ẹ̀rí béèrè gan ni pé irú dáná yìí àtòmí ìtumọ̀ ló ti wáyé náà pé ọlọ́run wá kádàrá pé bóyá wọ́n bẹ̀rẹ̀ treatment kọ́dà àwọn ẹlẹ́lòmíì wọ̀ kì í bẹ̀rẹ̀ bóyá wọ́n ń múra pé afẹ́ travel out afẹ́ gba visa ẹ̀jẹ̀ ń bá mú ẹrù rẹ̀ lọ gbogbo nǹkan gbogbo ní ajá ní tọ́lọ̀ ń ṣẹ̀kú fún àwa ń du ẹ̀mí yẹn ni a máa tó ká pé bọ́lọ̀gbà lòun ọgbà ká pé kò sí ó ṣeé ṣe kẹ́ni tí wọ́n ń dáwó fún ọlọ́dọ̀ ìbéèrè sẹ́wọ̀n pé wọ́n ì ǹjẹ́ wọ́n gbà fún àbí wọn ò kí lò ó tán ọ̀nà kan táwọn béèrè ọ̀nà kejì táwọn ò béèrè àmọ́ gbogbo ẹ̀ náà kò pọ̀ àbí lè sọ pé à ń pẹ́ ẹlòmíín bẹ náà wọ́n tírìtì rẹ̀ lóòótọ́ ìwé eléyìí tí mo wí lẹ́ẹ̀kan pé bóyá wọn ò sọ fáwọn èèyàn owó ìdí pé wọ́n wá ten million àmọ́ lọ́ọ̀ ní wọ́n rí twenty million ten million náà ní treatment bá lọ ó pè ló ń lẹ́jọ́ náà kí ni ìdájọ́ ten million tó kù náà ti àná tán lórí ìta torí rẹ̀ gbà á àbẹ́yìí tí àtẹ̀rí náà rárá irú ẹni kejì sẹ́mi pé òun ò láyé ń bẹ láyé àmọ́ owó tí ń bẹ́lẹ̀ ti kọjá owó tí wọ́n gbà nítorí àníyàn pé ọ̀rẹ́ ǹjẹ́ yóò máa ná ten million yòókù yìí náà àbí kí ni ìdájọ́ ṣẹ̀rí àgbẹ̀ ẹni tó sì jẹ́ pé ọlọ́run lásìkò tiẹ̀ tó ìyáwó ẹ̀yàn rẹ̀ ó pé ẹ bá wa kó ẹbí torí rẹ̀ lẹ́bi gba owó ìkọ́dà wọn ní bí jàǹbò mi táwọn òbí àbáwọn ọmọ àbáwọn ìyàwó ẹni yóò gbà á ẹbí nítorí èèyàn àwọn ẹlẹ́bí gba owó yìí gbàdé òsì wá sí mọ́ yìí àwọn ni àwọn náà làwọn ò jogún ẹ̀ o sẹ́rí nù sẹ̀ríà gbogbo ẹni ọba fi owó àbí nǹkan kan kalẹ̀ lórí àníyàn tó fi kalẹ̀ ní o a gbọ́dọ̀ gbowó nkú lórí àníyàn náà àyàfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ìmọ̀bọ́yọ̀ rẹ̀ yé pé yẹn bá mówó kalẹ̀ nísìnyí pé ntí kẹ́ ẹ fi ṣe mí àwo lè dìsáìtì lọ́dọ̀ wa kọ́dà ẹgbẹ́ ní fi kẹta kùn òun náà yọ àwọn èèyàn máa béèrè béèrè bẹ́ẹ̀ náà ẹ afẹ́ kọ́mọ́sálásí àbá afẹ́ ṣèkínní ká wá gbowó tá a wá padà wó ká ẹ àwọn ará àdúgbò ni wọ́n jẹ́ nídìí nǹkan lè ju mọ́sálásí lọ bẹ̀rẹ̀ bí tọ́lọ́ náà ni àti kọ́ léke ń bú wọn ẹ̀mọ̀ pé léke ń náà jọ mọ́sálásí àmọ́ kèé ṣe mọ́sálásí ojú kan náà gbogbo ẹ̀ lọ sẹ̀ríà o píríncípù ńláńlá nínú sẹ̀ríà ni pé ṣàrùtòlùwà pèsè kànáńtì ṣàríà ṣàrùtòlùwà pèsè kànáńtì ṣàríà májẹ̀mú tẹ́ni ó fi nǹkan kalẹ̀ kí fi fi nǹkan báyìí nínú sẹ̀ríà á tìrìtì rẹ̀ bíi násù bí ìgbà tá a yà kúrá ní báyìí báyìí ní ẹ̀sẹ̀ àbájídé ànábì ní báyìí ní ẹ̀sẹ̀ bá a ti lè yí àyà àti àdéhìí padà a lè yí mẹ́jẹ̀mú ẹni ó fi owó kalẹ̀ náà káwọ́ ó di káyìí lọ́dọ̀ ara wa pé a mọ̀jà lò wẹ́lẹ̀ yìí mọ́ eléyìí lẹ́jà lò fún kọ́dà wa lè lámìyàn dáadáa ká lè wúlò ní tí wọ́n torí ẹ̀ dáa owó lọ a gbọ́dọ̀ síbẹ̀ o a lẹ́tọ̀ọ́ rẹ̀ ní òṣèré àwọn. bàbá fi bẹ́ẹ̀ ta aláníyàn dáadáa yìí kíláàsì àwa padà lọ bá ẹni òfowó kalẹ̀ àbáwọ̀ tí òfowó kalẹ̀ báyìí la ti pín o ní ọba lóyún ọ̀dà bá bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ kéwọn náà bá a láì sí. ṣàròtò wá pé bí kàná sí àṣìṣe àríyá táwa padà dé ìta torí ẹ̀rọ ìyá abáṣá àlàyé rẹ̀ gbà irú ẹni tó ń wò sí láyé má owó kò lẹ abẹni tí ó ti náwó fún mi tí wọ́n ní àwọn fowó kalẹ̀ fún mi ní tírítímẹ́ǹtì tó wá sẹ́kù ọ̀sán kan tó di tiẹ̀ nínú méjèèjì o. kò sí ọ̀kan tó di tiẹ̀ nínú gẹ́gẹ́ nínú méjèèjì o kò sì fi tàwọn nígbà tí ọba ti fi jẹ kò lè di tàwọn èèyàn ẹ ọba ti fi jẹ bọba di jẹ ló tó di pé àwọn tí ó jogún ẹ òkè bá ti fi sòun lónìí òun lè jogún ẹ ẹ dákun ẹ jẹ àfẹsí o ṣàrùtò ló wá kéfì jàǹdàfẹ àṣàrẹ ọ̀nà kan tó fi lè fi jẹ òun ni pé báwọn èèyàn ọba máa ń tí wọ́n ń torí ẹ̀ gbowó fún yóò indikéètì pé tá a ní abẹ́ fi owó ṣe ní a ah, lámẹ́yìn wa ní ìṣòro àti ìṣòro pọ̀ ìṣòro ààrẹ ìṣòro àìríṣẹ́ ìṣòro àìrówó àìrówó ọmọ iléèwé sàn lẹ́nu pé ìṣòro pọ̀ lọ́pọ̀lọpọ̀ bá ń kálukú ẹ̀ tẹ́ ìṣòro rẹ̀ bàtà ìṣòro wa o èyí ò nìkan la fi lè pé bàbá lò fẹlẹ ìmọ àfinú sòrò rẹ lélẹ yìí náà àbíọba bá rẹ lọmọ yọọ bá owó rẹǹtì lé lọ yọọ bá owó àwọn ọmọ wọn wọn donate generally èyí ò sì tún máa pé wọn ti mú ìtọ́ba rí òfìsè àmọ́ èrè yìí tá a bá ní nǹkan báyìí láti àwọn èèyàn pé nǹkan báyìí ọ̀túnmá ìjágbó sí méjì mẹ́ta wa kódò òfin má mọ́sálásí a nǹkan báyìí làbẹ́ fowó ṣe o iye báyìí ni o àwọn èèyàn wa ń dáwó ká tó lè gbé owó òun lọ fi ṣe nǹkan ní kọ́dà báwa rò kọ́ dáa àní ìdí kíni àní ìdí kọ́ńtẹ́ǹtì àwọn àti ọ̀dà owó kàmá kàmá tìlú bá bẹ̀ẹ́ ṣe tọ́lọ́run àfẹ́yọ́ mọ́tò fẹ́ẹ́ ọlọ́run ẹ̀dá kan jẹ́ àfihàn tọ́ ìmọ̀ràn kan wà jáde níbí mo láta dáadáa ní inú ta àti máa rí tẹ́lẹ̀ táwọn èèyàn máa dìde ẹnìkan bá ní sọ̀rọ̀ bá ẹ̀dá kan gbogbo ayé ràn lọ́wọ́ o ọ̀dà o pẹ̀lú tẹ́sí bẹ́ẹ̀ múra sí o lọ́wọ́ sẹ́yìn lẹ́sàn dáadáa o ìmọ̀ràn tẹ́lẹ̀ fẹ́ mú wá ni pé gbogbo nǹkan náà lọ ní ọ̀nà tá a máa gbà lọ ṣẹ̀ríà sẹ̀rí ńgbà bẹ́ẹ̀ bá ti ń kéde yìí ẹ wá dáwó ẹ wá dáwó fún nǹkan báyìí bọ́ba yìí pé fọ́ọ̀nù lẹ́sẹ̀ àbí nǹkan kan ni ẹ rárá wá gbé kólọ́ọ̀mù méjì sí ìsàlẹ̀ rẹ̀ kẹ láwọn èlò jíjìn kan ilẹ̀ ẹ̀kọ́ síbẹ̀ òní pé tọ̀ ẹni a ní agbowó ìfúnná yìí o àmọ́ bọ́lá wọn bá pé ká rí iná fóun o ṣe ká kó fáwọn èèyàn ẹni ọba pẹ yọ kó ṣe kí ni kó tí kì ẹnu aṣọ ṣàn kejì síbẹ̀ tọ ẹyin náà la gbowó fún kejì ẹlòmíì o bí àbá náà tán àbí àti ẹ̀rí iná rárá ṣe ká dẹwọ ìyẹn padà ẹni ọba bẹyìn náà kó tẹkẹ ní kó tẹkẹ kódò kọ ọpṣọn kẹta ọkọ ọpṣọn kẹta ọpṣọn kẹta ní òṣèré àmì pé bá bá dáwó fún nǹkan kan tí nǹkan kan ò gbé kí nǹkan kan ṣẹlẹ̀ tá rí nǹkan ọ̀hún ṣe mọ́ ṣẹ̀rí aláwọ̀ akáwá nǹkan jọ nǹkan ẹ̀ ká ń ṣe ẹ̀yàn rẹ̀ nítorí tó ń wò ó rí àrùn olùkọ́ tírítímẹ́ǹtì tiẹ̀ mọ́ àlè ní kọ́ńtẹ́ǹtì wọn láti fi tọ́jú àárẹ̀ mi àbẹ́lẹ̀ àárẹ̀ mi ẹni ọba rẹ̀ dá nígbà tí ó wọ ìlú báyìí o wọn ní ní kínní kan náà náà ní irú pọ́blẹ́mù báyìí o owó tiẹ̀ ló ti gbé o àwọn dá ẹ̀fì ọ́pṣọ̀n náà sí ibẹ̀ pẹ̀tọ̀ bí àbá rí iná fún ẹni yìí o ẹni ọba tún gbọ́ tiẹ̀ náà o kàkà lánàá fún o bí àgbáyé mọ́sálásí kọ́sádùkú báyìí o àti rò pé wọ́n talẹ̀ àpàdà àríkọ́rọ̀ lẹ̀ ní ọ̀nà kọ́kọ́ ní o ọ̀wọ́ àgbáyé lè ká kọ̀ntínú kàmá kọ́ mọ́sálásí sórí ilẹ̀ báwo ìjà lè gbé kálọ̀ fi kọ̀ sí àdúgbò ní àbí ìlú mi mọ́sálásí náà ni èyí ti kì í nà wọ́n yọ ọ̀rọ̀ gbogbo rẹ̀ lọ́rùn ẹ̀rí rẹ̀ bá ti ṣe báwọn torí ọba délé ẹ̀ẹ̀kan wo iye àwọn èèyàn mélòó ló mú iye báyìí iye àwọn èèyàn mélòó ló mú iye báyìí ẹ̀ sì pín owó ìlú kàdúrà láti ní kẹ̀sì tòun kọ́lẹ̀ ní ọba ní ẹ̀dá tó ń padà nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀gbọ́dọ̀ dá padà ẹ wà kéde pé àwọn tí wọ́n láwọn fẹ́ gbowó tàn padà bá àárín nọ́mbà tó táwọn torí ẹ̀dá lákòókò wọn sẹ́ńdà kan yìí báyìí owó lè fi o mo ti rí mo lọ ṣẹlẹ̀ o ọmọ sàtà mọ náà wà o تعالى والله أعلم وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم Mm àti dáhùn àbí ìjàmbá ẹ ọkẹ bá ń fà ní ètò wọn rìkọọdù ìbéèrè àfáà ni pé adáwó pa afẹ kọ mọ́sálásí bá dáwó pọ̀ rẹ ẹnìkan àwa rí lò fún mọ́ àbá lò tán wọ́n wá láwọn níbi transformer ní àdúgbò ìjà lè kó wọn lọ bí transformer níta ìwé látàárọ̀ mẹ́rin àdékò lọ àbí ká gẹ́ẹ̀sì kọ́ńtẹ́ǹtì àwọn tí wọ́n dá owó agbọ́dọ̀ wá ọ̀nà bẹ́ẹ̀ ti kéde tàkọ́kọ́ òun náà ẹ wàá tún kéde bórí Facebook lẹ ti kéde ẹ padà lórí Facebook bí orí whatsapp ní ẹ padà lórí whatsapp ọba amúrárá ní òṣèré àkágbé owó kú òdodo ọ̀nà ẹni tọ́dà níyà pé tí ẹlẹ́fẹ́ fowó ṣe ní èmi fún un lówó ẹsẹ̀ ní kọ̀dá ẹ̀ náà mo fi ní kọ́dà bá rí pé nǹkan ń dà kọ́dà ó lè jẹ́ pé transformer wúlò fún wọn lóòótọ́ ju tí wọ́n náwó sí treatment jẹ́ nìkan péré lọ àmọ́ nìyẹn àwọn tí wọ́n sanwó kọ́ ọ́ bàbá fẹ́ gbowó transformer àlù fún wọn kó wo transformer la fẹ́ gbà torí náà níta mi látàárọ̀ náà nù àbá àlégbé owó kúrò lójú ọ̀nà àníyàn tá a fi yí fún yàn pé inú fẹ́ dọ̀ mọ́ owó pé á ẹ̀gbà bàbá fẹ́ lò sí nǹkan mi bá láì sí àmọ́ a gbọ́dọ̀ gẹ́ẹ̀sì kẹ́ni kọ́ńtẹ́ǹtì rẹ̀. والله تعالى أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد Wa alama wacu